Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Nínú súnà ànábì sallallahu alayhi wa sallam ni àṣẹ fífi irùngbọ̀n sílẹ̀ ti jẹyọ. Ibẹ̀ náà sì ni kíkọ̀ tí wọ́n kọ kí aṣọ ọkùnrin yálà ṣòkòtò tàbí agbádá tàbí bùbá kó kọjá kókósẹ̀ nínú súnà ni wọ́n ti kọ́ kí aṣọ ọkùnrin kó tayọ kókósẹ̀ ẹsẹ̀ rẹ̀ níwọ̀n ìgbà tí Allah sì ti pa á láṣẹ pé ká tẹ̀lé ànábì ká má yapa àṣẹ rẹ̀ ó ti di dandan fún wa ká da irùngbọ̀n sí ká sì má jẹ́ kí aṣọ wa ìyẹn ọkùnrin ká má jẹ́ kí ó kọjá kókósẹ̀ wa bẹ̀rẹ̀ láti ìlàjì ojúgun títí dé òkè kókósẹ̀ àárín ibi tí aṣọ ọkùnrin lè dé nìyẹn kò sí àyà kan nínú Quran tó ní ká fi irùngbọ̀n sílẹ̀ kò sí àyà kan nínú alukur'ani tó ní kí aṣọ ọkùnrin kó má tayọ kókósẹ̀ àyà tí a lò fún òun náà ni àyà tó wá lórí ẹ̀tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam àti àyà tó sọ pé ẹ má yapa àṣẹ ànábì ohun tánábì bá sì kọ̀ fún yín kẹ́ ẹ jìnnà sí i. kò pọn dandan kárí àyà lórí irùngbọ̀n ká tó fi irùngbọ̀n sílẹ̀ kò sì pọn dandan kárí àyà lórí kí ṣòkòtò tàbí bùbá tàbí agbádá ọkùnrin kó má kọjá kókósẹ̀ ká tó tẹ̀lé e. Níwọ̀n ìgbà tí ẹni tí Ọlọ́run rán sí wa, Ànábì sallallahu alayhi wa sallam, tó ti pa fífi orungbọ̀n sílẹ̀ ní àṣẹ tó sì kọ̀ kí aṣọ ọkùnrin kọjá kókósẹ̀. Ẹni tó bá tẹ̀lé ìlànà ànábì náà Ó ti tẹ̀lé àṣẹ Ọlọ́run.